ẹgbìnrin ọ̀tẹ̀ ni ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà yìí pẹ̀lú ètò ààbò bá a ṣe ń pàkan lòmíín rú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kwara ti sọ pé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú tó pa ọba kan ní ìpínlẹ̀ kwara tí wọ́n sì tún jí ìyàwó rẹ̀ gbé lọ gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ kwara ṣe ṣàlàyé ní ìlọrin ní ọjọ́ bọ́ọ̀dọ̀ thursday wọ́n ṣàlàyé lórí ikú pa ọba kan ọba peter aremu oníkóró ti kóró èkìtì gẹ́gẹ́ bí wọ́n ṣe ní àwọn ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara Èjìrẹ́ Adéyẹmí Tóhun gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé gẹ́gẹ́ bí ó ṣe bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú tí ó pa ọba àlàyé náà àti àwọn tó wà nídìí iṣẹ́ láabi ọ̀hún tí wọ́n sì tún jí ìyàwó rẹ̀ gbé lọ ó ní àwọn agbébọn ni wọ́n ya wọ agbègbè ọba náà ní ìrọ̀lẹ́ ọjọ́bọ̀ Thursday tí wọ́n sì ṣekú pa ọba lẹ́sẹ̀kẹsẹ̀ kó tó di pé wọ́n jí ìyàwó àti àwọn mìíràn gbé lọ ọ̀pẹ̀yẹmí òyìnbọ̀lá ló ti ń jábọ̀ ròyìn That's láti ìkànnì amóhùnmáwòrán Wisdom yet.